àmọ́ gbà tí mo bí kinní yẹn. nígbà tẹ wá bi? kí lẹ fi wú ọmọ wo lẹ bí. mo fi bí ẹja ni mo fi bí. ẹ bí ẹja. bí ẹja gọgọgọgọ ni mo fi bí. irú ẹja wo. nínú inú pọtí. bí báwo lẹja yẹn ṣe rí. ó ní ìwùbá kò lójú wá gbélé ara bí ẹja àrọ gọgọgọgọ. ó tún wò pé ológbò. a ṣe gbà náà kan èmi tún ti ń ṣe kínní ó tún ti ń rú yóò lè lè máa wá nínú. inú mi náà ṣì yọ the same thing. síbẹ̀síbẹ̀ ikùn yín sì yọ pé ẹ lóyún. ikùn yín sì yọ pé the same thing pé mo lóyún ọyàn mi dúdú gbogbo ẹ ló ṣe mí gbogbo ẹ ah. ọyàn jẹ́ ni mo ní láti wọ́n jẹ́ aṣáàlọ ya scan tẹ́lẹ̀ ọkọ̀rin hmm. kó gbé wá ni ó gbé wá pé ẹ lóyún. ìpòkí dẹ̀ gbé wá gọ́gọ́ pé mo lóyún. ọkùnrin àwọn obìnrin. dẹ̀ gbé ọkùnrin wá pé ọkùnrin gọ́gọ́gọ́gọ́ scan alákọ̀ọ́kọ́ tí mo lọ yà yẹn náà ọkùnrin on the eleven eleven àbí eleven gangan ló fún mi eleven thirteen. bó ṣe ń sọ fún mi pé oyún wà nù ẹ̀yọ́ yá bọ́ ẹ̀wù ẹ̀gbà tó máa bẹ́ wà bí ìgbà tó bá nípa ńlá tó ti gbẹ skẹ́lẹ́tì pàpàtà. ọmọ tẹ ẹ bí yẹn ọdún wo lẹbi àbóṣù wo lẹbi. ṣẹja yẹn ẹja yẹn. inú ọdún tó lọ ọdún tó lọ ni mo bí ọdún tó lọ lẹbi ẹja àtọdún tó lọ lẹsì ti lóyún. mo dẹ̀ ti lóyún. lásìkò tẹ bí ẹja yẹn ṣó ti tó àsìkò ṣóṣù yẹn ti pé ẹ mọ̀ pé owó tí lọ́ọ̀yà kò gbé wá tẹ́lẹ̀ ṣùgbọ́n fúnra yín láti ìgbà tí kùn yẹn ti yọ tẹ bá ń rò ó. ó yẹ kí n ti gba àwọn èèyàn tí mo ṣáájú lóyún gan ó tún ṣáájú mi. bímọ bímọ bímọ bímọ bímọ táwọn èèyàn bá bímọ dáadáa máa ní àwọn ẹgbẹ́ mi ti bímọ àwọn ẹgbẹ́ mi ti bímọ àwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ tí mo wá nú yẹn lélẹ́ ìgọgọgọgọ àtìgbà yẹn ló ti wá rẹ́rù. oyún inú yín o ṣe ẹ máa ń fi ìlé ẹ wípé ọmọ ń kíkì. mo máa fi gbogbo àtòfin. tọmọ máa ń mira. ọmọ mi tí bá ṣùgbọ́n tí mi ìbàjẹ́ ọgbọ́n inú mi ó máa máa ọmọ máa ṣe bákan. ilé ilé tó ń ṣẹlẹ̀ gbà tó dé máa padà sọ fún mi ní yíyá ẹni ní lásán ẹ pé ọkọ̀ àpèmílégbó bí ẹja kí wàá lọ wò èmi ò lè wo mo ní mi wà ọkọ̀ bí ẹja pé kọ́ pé ọkọ̀ ẹ̀ ọ̀dẹ̀ pé ọkọ̀ ẹ̀ báà lọ ìṣáná ti yànjú ẹ̀ ó dẹ̀ wò wá. ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn lóyún báyìí oyún bẹ́ẹ̀ náà yín báyìí. Mm nígbà tó ṣàyẹ̀wò fún yín ní general hospital wọn ò sọ pé àìsàn kankan ṣe yín. wọn ò sọ pé àìsàn kankan ṣe yín wọn ní ká lọ kí ni prick ti bà. màdíríà nìkan náà ló ń ṣe yín. kò tó sọ fún mi wọn lè tó bá jẹ òǹdè tẹ wọn fún mi lóògùn àmọ́ kò sí jáde wa mọ́tò lọ máa wà. òǹdè tẹ́ lóṣù táwa yìí wọ́n fún yín lóògùn. wọ́n fún mi lóògùn. ní general hospital tó jẹ́ ti ìjọba. bẹ́ẹ̀ni ó ní tó bá ti lò kí máa jẹun dáadáa. ó jẹ eh, àbúrò sí ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ tèmi ló kọkàn ò tiẹ̀ ṣe ń gbà tó lóyún tẹ́lẹ̀ kì í ṣe bí ló ń gbé tẹ́lẹ̀. náà ibi kan òkèlè ọkọ náà ló ń gbé wọn máa ń wá látọ̀ wá kí ẹ̀gbọ́n ẹ̀ bí àjọ máa ń ṣeré àjọ máa ń jẹ àjọ máa ń mú hmm. so lójijì lókọ̀ tiẹ̀ dédédé kí ló ń ṣe ẹ́ kí ló dé tó gbẹ tó báyìí olóhùn ò mọ bó ṣe ń ṣe o ó gbẹ tó báyìí kẹ́ ọ ti gbẹ ju kí ló ń ṣe ẹ́ tó tó gbẹ tó báyìí oyún ló dá dúró lára ẹ̀ àmọ́ oyún àmọ́ ọgbọ̀n àárín kankan lára ẹ̀. iṣẹ́ wo lẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. building materials ni mo kọ́ tẹ́lẹ̀. ẹ̀ ń ta building materials ohun èlò kọ́lé. bẹ́ẹ̀ni mo pọ̀ ni. ṣé bílẹ̀ ń gbé ńgbà kan àbí gbà wo lẹ bẹ̀rẹ̀ sí gbé bí. ẹgbẹ́ ti dáadé ọmọ yìí náà ṣaláìsí ni mo bẹ̀rẹ̀ sí ní. bébí báyìí. mo bẹ̀rẹ̀ sí ní bébí. ìgbà tó máa tán náà mo rí polówó dúdú ni kó o dìde lọ sílẹ̀ kúkún lé jáde àti dìde kò sí èmi fún un mọ́ ọmọ yóò dẹ̀ lè dá dédé ó ní láti lò bí thirty minutes lórí ibẹ̀ pẹ̀lú ológbò yẹn kó tó ṣẹ̀wà rá dìde. mo ń ṣopó lọ́wọ́ ni kíní ẹ̀kọ́ ta mi látọ̀gí báyìí bẹ́ẹ̀ mọ̀ mi mọ́. nǹkan ta yín lórí lójú yín náà fi rí báyìí àti àwọ̀ ojú àti gbogbo bíi abala ojú yẹn tó fi rí bẹ́ẹ̀ yẹn. nǹkan yẹn ta yín bíi kòkòrò ṣé wọ́n gbọ́ nípa ìjà tẹ́ ẹ bí? ọgbọ́n dáàdì mi ọgbọ́n bàdá mi gbọ́ bàdá mi ògbómọ náà yẹn gbọ́. àwọn ìgbésẹ̀ wo ni wàá gbé. Ah, ó gbé gbésẹ̀ àmọ́ chọ́ọ̀chì tí mò ń lọ mò ń lọ mọ́tẹ́nà fàyà gbà yẹn àmọ́ mi ì fi mọ́tẹ́nà fàyà mi ì fi ṣe ẹ̀bẹ̀ náà náà dẹ̀ ti rí mi. gbàdúrà yín àdúrà yín àdúrà yín máa gbàdélẹ̀ ó dà àfọwọ́ yìí ṣe àtìlẹ́yìn fún. ẹ ṣe sà. kẹ́ ẹ ra oúnjẹ kẹfì ra oúnjẹ fún fògo fọlọ́run èèyàn kan ládùúpẹ́ fún. adéwà kẹ máa yọjú sí mi. gbogbo ológun ìgbọ́ ti wá kò yé wa. ẹni yìí wọlé mi lórí bíi tẹ́lẹ̀ o àmọ́ kì í ṣe máa kókó jíjìn. kó dìde ọ̀rẹ́ sí mi nǹkan tó bá dé ṣe fún mi kó ṣe fún mi kọ́láyé gbà mí mi nà ní ìkọ̀kọ̀ lẹ́yìn àwọn bàbá yìí kí wọ́n tó ṣàfihàn tí máa jẹun máa yàgbẹ́. ẹni tẹ bá jẹun. máa yàgbẹ́. ẹ máa ń yàgbẹ́. mi ò ní stamina oúnjẹ yẹn ò kì í dúró sára yín. ṣé ń lóúnjẹ gidi gan jẹ. àwọn bàbá yìí ló máa ń fún yín lówó. àwọn bàbá yìí ló máa ń fún yín lówó. ẹ jọ̀ọ́ ẹ èwe ń jẹ́ èèbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ egbò ń jẹ́. àwọn tọ́lọ́run fi ránṣì wá síbẹ̀. lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ìwé àtẹ̀gbòlé lọ́wọ́. oea herbs and shrub spices ni wọ́n ń jẹ́. iléeṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn bílẹ̀. tí yóò dùn lò fún gbogbo èèyàn. láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn. tí ń bá ní jàlágò ara. ọ̀gọ̀rọ̀ top spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke ah! obìnrin tí ń sunkún lórí àìrọ́mọ bí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn oea absent shrub spices olú ilé iṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe zero nine one five zero four nine one one six nine oea herbs and shrub spices. Ah! ọlọ́run ló ń fún wa ṣe. ẹ kú dédé àsìkò yìí ò ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tá a wà yìí la ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nípa obìnrin kan tí ó bí ọmọ ṣùgbọ́n ọmọ òun wá jẹ ẹja báwo lèyí ṣe jẹ́ báwo lèyìn ẹlẹ́ran ara ṣe lè bí ẹja àrọ̀ báwo gan-an lòkodoro ọ̀rọ̀ ti jẹ́ ipò wo lobìnrin ọ̀hún wà báyìí ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tá a gba ìpè nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n ẹ farabalẹ̀ láti máa bá wa rìnrìn àjò bọ̀ láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nínú ilé ọ̀hún rèé ní ibì kan tí wọ́n ń pè ní òkè kéèsì nílùú Abẹ́òkúta ẹ máa bá wa kálọ. kàngó kàngó sóhun lá. ṣe lè sọ̀rọ̀ sókè díẹ̀ kí lorúkọ yín. Yẹ́misí. Yẹ́misí kí ni. Yẹ́misí Adéjàre. Yẹ́misí Adéjàre ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí. ẹ ò mọ èjì yín àbẹ́ ò lè rántí dáàdì yín àti mọ́mì yín ńkọ́. báwo ni kò ṣaláìsí ah. mi ní bàbá mi ní ẹnì kankan sí àkó sí bàbá àwọn fámìlì yín ń kọ́. nígbà tí yàn ló tẹ́lẹ̀ mi tí mo ti wà lé nígbà tí bàbá olóyè ti ṣaláìsí ìlú mi ti ń dùn mí àbùdá mi kan ló ń tọ́jú mi. bọ̀dá yín kan ló ń tọ́jú yín. bẹ́ẹ̀ kò sí lé oògùn mi ló lówó kan. bọ̀dá yín yẹn wá ń kọ́ báyìí. wọ́n ti travel wọ́n ti lọ sábúlé. wọ́n travel ok. Uh ọ̀rọ̀ ọlọ́run tọ́jú mi nígbà tó dé mi nígbà tí mo wá pàdé rẹ̀ nígbà tára mi rí ya àkọ́kọ́ ń gbé bèbà mò ń lóyún èyí mi tóbi àṣà àtọ́jú ẹ̀ títí títí títí. ẹ lóyún ọkọ yín ńkọ́. àbẹ̀lẹ̀ ti ṣaláìsí ẹni tí mo ṣe padà tí mo padà fẹ́ yẹn ti fẹ́ yàwó. ti fẹ́ yàwó mi. bẹ́ẹ̀ ìyẹn ti fẹ́ yàwó tẹ́lẹ̀ àwọn ìyàwó yẹn ti àwọn yẹn ti lọ àmọ́ ìyáálé yẹn gbàtà wa kó mi báyìí àwa lọ gbalẹ sọba tòkò ìyáálé yẹn ṣáà fi agídé ọkọ mi ṣáà lọ sábúlé ìjọ yẹn ó fagídé mi ò tẹ̀lé wọn lọ ó fagídé bóyá ọjọ́ ìjà lọ ó ṣàfagídé mo wálé ọjọ́ sọ̀sìnú ilé ìmọ̀ mi aṣáàbọ̀ta asọ̀sìnú yàrá kan face to face ọ̀dọ̀ wa báyìí nígbà tó dé fẹ́ rẹ̀. ẹ pẹ̀lẹ́ gbàtò di fẹ̀rẹ̀ ó ṣáà ó lọ nígbà tó dẹ̀ díjọ́ kejì ọmọ wọlé àtìgbà yẹn ṣáwọn àti dáàdi wa máa jọ sọ̀rọ̀ lórí fóònù àjọ máa jọ sọ̀rọ̀ máa káwọn ọmọ ẹ̀wà ṣàlùdé. ìyẹn àtọkọ yín lẹ ń pè ní dáàdi yín àbí. ok. ó máa káwọn ọmọ ẹ̀ ìyálé mi yẹn máa kó àwọn ọmọ ẹ̀wà lọ olùdé wọn máa jọ ṣeré gbàtò dẹ̀ tù tó padà wá kó ó ṣàn wá sọ́dọ̀ wa nígbà tó ti jẹ́ pé ìyáálé mi àṣàlọ oyún yẹn ṣàṣù wà lára mi ṣámi tí ìbí ìgbà yẹn ó ṣì wà lára mi. bí ọdún mélòó báyìí. ẹkẹ aṣáàlọ ọdún mẹ́ta ṣábà. oyún yẹn ṣá wà lára mi mo lọ ya scan kó gbé wá àmọ́ ẹni yẹn náà try fún mi pé pé bí àpòkò try o. ìyẹn ọkọ yín yẹn. bẹ́ẹ̀ni ó try fún mi. ẹ lóyún ẹ lọ ya scan scan ò fi hàn wípé ọmọ kankan wà nínú yín. mo ti kọ́kọ́ yẹ ẹyọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbé wá pé ọkùnrin ni àmọ́ gbà tó yá kò wá gbé wá mọ́. kò gbé nǹkan kan wá mọ́ ó ń fi hàn pé ẹ lóyún. pé mi ò lóyún. ok. ọmọ tí máa lọ akúrètí akúrètí máa gbé wá pé ọ jíwèé kan fún mi pé pé kí n gbó mo gbé ewé yẹn níbi lára olóyún wà lára mi ṣọ́ọ̀ṣì ta lọ olóyún wà lára mi àṣà lọ ṣọ́ọ̀ṣì kan ẹ̀yìn kan mi lọ ṣọ́ọ̀ṣì nígbà tàbí ṣọ́ọ̀ṣì yẹn àṣà lo aṣọ kan ṣọ́ọ̀ṣì yẹn ṣàǹgbà tá lo aṣọ yẹn ṣọ́ọ̀ṣì wọ́n ní kí n sún mọ́ inú mi àṣà sún mọ́ inú mi gbọ́dọ̀ kọ́ máa dìrò báyìí mo kọ́ pé inú ń lọ mi gbogbo kúrọ̀sì inú mi mo já ọkọ lọ gbé pọ̀ tì mí wọ́n á sọ fún ilé ìdádì dáàdì wa yẹn ti mọ́ ní ayọ̀mídé inú òun ní òṣìṣẹ́ gbé pọ̀ tì mí mo kọ̀ ya ẹja sínú ike yẹn. oyún tẹ níyẹn nígbà tí ẹ fẹ́ bíi ṣọ ọmọ mu yín nígbà tí ẹ fẹ́ bí. ọmọ ọmọ mi inú kan rún mi lásán inú yẹn nìkan ló ló máa ń rún àmọ́ ibi ìgbà yìí ni ó ga ó wú ó máa ń dùn mí gan àmọ́ inú mi tóbi inú mi tóbi gan. ẹ pẹ̀lẹ́. tó bá yá ó máa lọlẹ̀ tó bá tún yá tún àmọ́ gbà tí mo bí kinní yẹn. nígbà tẹ wá bí kí lẹ fi bí irú ọmọ wo lẹ bí. mo fi bí ẹja ni mo fi bí ẹ eh, bí ẹja. bí ẹja gọgọgọgọ ni mo fi. irú ẹja wo. nínú inú pọtí. bí báwo lẹja yẹn ṣe rí. ó ní ìwùbá kò lójú wá gbélé ara bí ẹja àrọ gọgọgọgọ kò lójú àmọ́ bí ẹja àrọ gọgọ ló ṣe rí. nígbà tẹ bí i ṣé ẹ̀jẹ̀ náà jáde omi rá jáde. ẹ̀jẹ̀ jáde àwọn ẹ̀jẹ̀ dúdú dúdú dúdú dúdú dúdú ó jáde. ara mi ṣá. nígbà tẹ wá bí tẹ rí i tẹ̀sí rí pé ẹja ni kì í ṣọmọ. mo gbélẹ̀ àwọn ọmọ mi tó wà láàdọ̀ wa ṣáàní kó lọ bá mi pe àwọn ọmọ mi yẹn wa ṣáàní kí n gbélẹ̀ èdè dáadé wa láti dáadé wa dé. ìyẹn ọkọ yín nígbà tó kọ yín wá dé torí ẹja tẹ ẹbí ńkọ́. ó dẹ̀ gbé ó wà lọ sí tọ́lẹ̀tì mọ́tò dẹ̀ lọ sí tọ́lẹ̀tì inú mi náà sì yọ the same thing. síbẹ̀síbẹ̀ ikùn yín sì yọ pé ẹ lóyún. ikùn yín sì yọ pé the same thing pé mo lóyún ọyàn mi dúdú gbogbo ẹ̀ ló ṣe mí gbogbo ẹ̀ ah, ọ̀yà jẹ́ hmm. ni mo ní láti wọ́n jẹ́ aṣáàlọ̀ ya scan ilé ọkọ̀rin kó gbé wa ni ó gbé wa pẹ̀ lóyún lórí dẹ̀ gbé wa gọ́gọ́ pé mo lóyún ọkùnrin àwọn obìnrin dẹ̀ gbé ọkùnrin wa pé ọkùnrin gọ́gọ́gọ́gọ́ scan alákọ̀ọ́kọ́ tí mo lọ yà yẹn náà ọkùnrin on the eleven eleven on the eleven gọ́gọ́ ló fún mi eleven thirteen. ọdún wo. inú ọdún yìí. lẹ́yìn ya scan yẹn dé ọmọ tẹ́ ẹ bí yẹn ọdún wo lẹ bí àbóṣù wo lẹ bí ṣé ẹja yẹn. ẹ ẹja yẹn. inú ọdún tó lọ ọdún tó lọ ni mo bí ọdún tó lọ lẹ bí ẹja àtọdún tó lọ lẹ sì ti lóyún lásìkò tẹ bí ẹja yẹn ṣó ti tó àsìkò ṣóṣù yẹn ti pé. ẹ mọ̀ pé owó ti lọ yà kó gbé wá tẹ́lẹ̀ ṣùgbọ́n fúnra yín láti ìgbà tí kùn yẹn ti yọ tẹ bá ń rò ó. ó yẹ kí n ti lu àwọn èèyàn tí mo ṣáájú lóyún gan ó tún ṣáájú mi. bímọ bímọ bímọ bímọ bímọ táwọn èèyàn bá bímọ dáadáa máa ní àwọn ẹgbẹ́ mi ti bímọ àwọn ẹgbẹ́ mi ti bímọ àwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ tí mo wá nú yẹn lílé ìgọgọgọgọ àtìgbà yẹn ló ti wá rẹ́rù lọ́dẹ wá dẹ̀ gbowó ọ́tọ́jú mi ọ́níbà pípé bá táífọ́ọ̀dù mo ti ẹ̀ gbẹ́jú eléyìí gan lọ mo ṣẹ̀ ń jáde. ṣé oyún inú yín o ṣé ẹ máa ń fi ilé ẹ wípé ọmọ ń kíkì. mo máa fi gbogbo àtò fún mi. tọmọ máa ń mira. mo máa mira tí bá sùn gan tí mi ọmọ máa ṣe bákan. ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn lóyún báyìí oyún bẹ́ẹ̀ nù yín báyìí. inú oṣù kọkànlá gbọ́dọ̀ mọ̀ lọ́yà scan inú oṣù kọkànlá mm. oṣù kọkànlá on the thirteen mm. ló fún mi pé máa àtìgbà yẹn náà. thirteen oṣù kọkànlá ọdún yìí ni wọ́n kọ síbẹ̀ fún yín pé ẹ bímọ. àtìgbà tí mo dẹ̀ tún náà yẹn náà ló dẹ̀ tí rẹ̀ mi tí rẹ̀ mi gan mi ò lè jáde rárá adéwádé ìgboro ó fi treat malaria fún mi àlọ general onímàlẹ́ríà ṣe gbogbo. ṣé bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀ ń lọ sí hospital. màmá lọ ọ̀dọ̀ bàbá alágbo tó wà bẹ́ẹ̀ bàbá alágbo tó wà títí ìkan bẹ́ẹ̀. yàtọ̀ sí bàbá alágbo ṣé ẹ̀ ń lọ sí hospital gangan. bàbá yẹn náà máa ń ṣe hospital fún wa gangan. ṣé máa ń lọ sí general hospital tó jẹ́ tìjọba ẹ general hospital gbà tó rẹ mi yẹn náà general hospital ni. ṣé ṣàyẹ̀wò fún yín ní general hospital. wọ́n wá ní tó bá ti di on the ten. nígbà tó ṣàyẹ̀wò fún yín ní general hospital wọn ò sọ pé àìsàn kankan ṣe yín. ọ̀ sọ pé àìsàn kankan ṣe yín wọ́n ní ká ló kí n treat ibà. malaria nìkan náà ló ń ṣe yín. kò tó sọ fún mi wọ́n lẹ́yìn tó bá di on the ten. Hmm. wọ́n fún mi lóògùn àmọ́ kò sí jáde wa mọ́tò lọ́ on the general hospital tó jẹ́ tìjọba. bẹ́ẹ̀ ni ó ní tó máa ti lò kí wọn sì sọ pé ẹ̀ ń ṣàìsàn kankan kí lẹ rò pó fà á ti ṣé bí stature yín ṣe rí láti ilẹ̀ rèé. stature mi ò báyọ̀. kí ló fà á tẹ̀ fi rí tí stature yín fi wá rí báyìí tẹ̀ fi rò báyìí. mo gbìjọ lè lọ tẹ́lẹ̀ gbọ́n mo ṣe ń jáde. ẹ ṣe ń jáde ni. ṣe ń pé kí n máa lọ sílẹ̀ bí wọ́n máa tún yẹ ní ṣàlùyẹ. iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. building materials ni mo kọ́ tẹ́lẹ̀. ẹ̀ ń ta building materials ohun èlò kọ́lé. bẹ́ẹ̀ mo pọ̀ ni. ṣé bí lẹ̀ ń gbíngbà kan àbí gbà wo lẹ bẹ̀rẹ̀ sí gbé bí. ẹgbẹ́ àtidájọ́ ọmọ rẹ̀ náà ṣaláìsí ni mo bẹ̀rẹ̀ sí ní. gbé bí báyìí. mo bẹ̀rẹ̀ sí ní gbé bí. so àkọ́bí yín rèé. ó lẹ́gbọ̀n. ó lẹ́gbọ̀n ẹ̀gbọ́n yẹn bàbá yẹn náà ní ẹbí fún bàbá wọn ti wá ṣaláìsí ta ló wá ń tọ́jú àwọn ọmọ yìí. tí dáadé wa bá rí mọ́tò fi ṣiṣẹ́. wọ́n máa ń fún yín lówó. wọ́n fún wa lówó ó dẹ̀ máa ń bẹ́yìn. Ah. tí wọ́n jọ wà sọ́dọ̀ lọ́dọ̀ wà nìkan tó bá ní. ok now kí ló ṣe ojú yín. láti dáadé wa ṣaláìsì. ìyẹn ọkọ yín eh. tẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ ok. mi mọ mo sùn wá sùn wá dáadé wa mo ń ṣopó lọ́wọ́ ni kíní ẹ̀kọ́ tàmí látọ̀gí báyìí dẹ́mu mi mọ́. nǹkan ta yín lórí lójú yín náà fi rí báyìí àti àwọ̀ ojú àti gbogbo bíi abala ojú yẹn tó fi rí bẹ́yẹn. gbogbo bíbá yìí nǹkan yẹn ta yín bíi kòkòrò. Hmm. ayọ̀ kí ló dé. kí ni tẹ wá fẹ́ báyìí pẹ̀lẹ́ ayọ̀ má sunkún pẹ̀lẹ́. dáadé wa. lọ́tọ̀ di ìjẹrin. ok níjẹrin. ìjẹrin. Hmm. mo wá síbí báyìí. ok. pé bóyá màá iná tọ́mọ mi àárín ìkọjẹ látàdẹ̀dẹ̀ lé àṣà délé lálẹ́ ṣáà olóńgbò yẹn mi ò lè sọ pé báyìí ló ṣe wọlé ṣàwọ́ ó wọlé mo tẹ̀ rántí mo rántí mo sọ fún bí mo ṣe rántí lọ́sàn-án ní ìrọ̀lẹ́ ni mo wá sọ fún dáàdì wa pé dáàdì wa olóńgbò kan wọlé àmọ́ òru ti òru làwà kò sí bí mo ṣe lè ní mo yá mo fẹ́ bọ́ bọ́stà láti pé bí mo dẹ̀ ṣe sílẹ̀kùn àmúkọ̀fẹ́ tọ́lọ̀ tí mo kọ pé òtútù mú mi lẹ́sẹ̀ mi ò lè dìde ó ṣe jẹ́ ọmọ mi nìyẹn ó ṣábà mi gbé pọ̀ tí mo wá fi wọ́ọ̀bù para bí mo dẹ̀ ṣe sílẹ̀kùn báyìí ó dẹ̀ ṣe bọ́ta nìyẹn ológbò kékeré báyìí. ológbò kékeré ó funfun ni àbò dúdú. ó dúdú tí mo rí fún ara mi mo tanná. ẹ ní láti padà sí hospital ìyẹn general hospital tó jẹ́ tìjọba. ẹ̀wọ̀n dé tẹ́lọ̀ ní kẹwàá ọ̀dẹ̀ tẹ́ǹtì rẹ̀ láti lọ ṣe àyẹ̀wò kíkún sọ̀rọ̀ mi yẹn ṣe ló ń jẹ ń lé gan báyìí kò sóun jẹ ń lé oyún tẹ ní sìn yóò ti oṣù mélòó ní báyìí oyún oṣù mélòó lẹ ní báyìí. mo ṣe lọ yà báyìí náà ni. ok. gbá tí mo lọ yẹ ẹyọ kan tí mo lọ yà mm. lọ ṣàwà fún mi ní oṣù. lọ́sọ̀ wà fún mi ní pé ìjọba ìní màá bímọ kan ní oṣù márùn. bí oyún oṣù márùn ló wà nù yín báyìí láti bí ọdún mẹ́ta ti àbí bí ọdún tó kọjá tóyún ti wà nù yín tẹ́ ẹ̀ sì mọ̀ pé oyún wà nù yín tẹ́ ẹ lọ́mọ mẹ́ra látọdún tó kọjá yẹn ẹ ẹ ṣe nǹkan oṣù rárá. mi ṣe kóṣù bí sí ìgbọ̀n mi ṣe kóṣù rárá. yóò ti tọ́dún mélòó tẹ́ ẹ ṣe nǹkan oṣù kan. lẹ́yìn ìgbà tí mo ti bí kéde yẹn tẹ́ ti bí ẹja yẹn ọdún tó kọjá lẹ sì bí ẹja. ọdún tó kọjá ni mo ti bí láti gbà yẹn. àwọn mọ̀lẹ́bí yín ṣé wọ́n gbọ́ sí i. kò sẹ́ni kankan kò sẹ́ni kankan tó gbọ́ sí i. lọ́tọ̀ tí ìgbà mi ni gbogbo wọn ti wá láti wá wọ́ mi láti gbà yẹn. ṣé wọ́n gbọ́ nípa ẹja tẹ́ ẹ bí. ọgbọ́n láti ọgbọ́n làkàbí gbọ́ bàdá mi ògbóná náà yẹn gbọ́. àwọn ìgbésẹ̀ wo ni wọ́n á gbé. wọ́n ah, gbé gbésẹ̀ àmọ́ chọ́ọ̀chì tí mò ń lọ mò ń lọ mọ́tẹ́nà fàyà ń gbà yẹn àmọ́ mi ì fi mọ́tẹ́nà fàyà mi ì fi ṣe ẹ̀bẹ̀ náà dẹ̀ ti. gbàdúrà yín àdúrà yín àdúrà yín máa gbàdélẹ̀ kí ni tẹ wá fẹ́ báyìí. ṣé fún oúnjẹ. oúnjẹ jẹ náà. torí ọmọ yìí náà mm, ẹ ṣó ẹ ọmọ yín ọmọ tẹ kọ́kọ́ bí ọmọ kejì yẹn rèé tẹ bíṣì kejì fún ọkọ yín tí wọn ti dolóògbé yẹn àbí ó dà láti fira oúnjẹ fún àwọn ọmọ yìí náà sì jẹun kí ẹ sì tọjú ara yín oògùn tó yẹ máa lò gan ṣá. tí a fowó yìí ṣe àtìlẹ́yìn fún. ẹ ṣe sà. kẹfì ra oúnjẹ kẹfì ra oúnjẹ fún fògo fọ́lọ́run èèyàn kan ládùúpẹ́ fún. ládéwà kẹ máa yọjú sí mi. Èdùmàrè á dúró tì yín. àwọn ọmọ yìí kọ́ ni kókó yìí. ẹ mọ̀ sùn. ẹni orí wọlé ṣẹlẹ̀ o àmọ́ kì í ṣe máa kókó yíyí kọ́ra yẹn kó dìde àlù sí mi nǹkan tó bá dé ṣe fún mi kó ṣe fún mi mí mi nà ní lẹ́yìn àwọn bàbá yìí tí wọ́n tó iṣẹ́ fún mi tí máa jẹun máa jẹ àgbẹ̀. ẹni tẹ bá jẹun. máa jẹ àgbẹ̀. ẹ máa ń yàgbẹ́. mi ò ní stamina. oúnjẹ yẹn ò kì í dúró sára yín. ò kì í dúró sára mi. ṣé ń ro gidi gan jẹ. àwọn bàbá yìí ló máa ń fún mi lówó. àwọn bàbá yìí ló máa ń fún yín lówó. ẹ ẹ gbà mí. kẹ́ ra oúnjẹ gidi kẹ́ ẹ jẹun ìjọ tẹ̀bádé tí mo kẹwàá gbàgbé sí mi ẹ má fi mí lẹ̀ owó ẹ mú mi gẹ́gẹ́ bí ọmọ yín ṣe ti gbọ́ ẹkún ò dá ẹkún ò dá fara o ẹkún ò dá fara ṣe gbọ́. ọlọ́run ti tàbí yín sí mi o. ẹkún ò dá fara. ẹ ṣàánú mi láṣọ mi ní fọṣọ aṣọ yẹn kò ní mọ̀ wọ́n kiri ọmọ mi inú ẹ̀ṣọ́ ọkùnrin tó fẹ́ bàbá fún òun kẹsànán mi ìbúrò ti gbàgbé mi o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ torí pé ilẹ̀ ti ń ṣú màá fẹ́ kẹ́ ètè wẹ́yìn kan tó máa bá yín gẹ̀ẹ́tì oúnjẹ tẹ̀ máa jẹ lálẹ́ ṣé ẹ ti jẹun lónìí. ẹjọ́ wa ti rà oúnjẹ wà lónìí ẹ ti jẹun. so oúnjẹ tẹ̀ máa jẹ lálẹ́ so kẹ́ jẹ àwọn ìgbésẹ̀ tó bá yẹ kó tẹ̀lé láti ràn yín lọ́wọ́ á tẹ̀lé sọ̀rọ̀ mi yẹn sìn so inú ilé tẹ̀ ń gbére. bẹ́ẹ̀ni. it's okay. ẹ nílò ìtọ́jú sọ̀rọ̀ mi yẹn ẹ nílò ìtọ́jú lọ́sípítù so gbogbo àwọn ìgbésẹ̀ tó bá yẹ kó tẹ̀lé á tẹ̀lé ọlọ́run á wà pẹ̀lú yín. ṣé mo dúpẹ́ o bàbá. bàbá dà. bàbá eh ẹ̀yin lẹ pè wá wípé ẹnìkan wà ládùúgbò yín tó nílò ìrànlọ́wọ́ tá a ṣe wá fáǹfààní àwọn tí ò bá mọ̀ ibi tá a wà yìí ni wọ́n ń pè ní òkè kéèsì ní àdúgbò Tí obìnrin kan ti dáná sunra ẹ̀ mọ́lé ní bí ọdún kan sẹ́yìn báyìí àbí ó ti tọ́dún kan tí a fi wá sí ibi nígbà tá a sì dé ibi yìí nígbà náà a wo bí gbogbo nǹkan ṣe ṣẹlẹ̀ a gbé ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ burúkú yìí fún yín lẹ́yìn níbẹ̀ láti rí nígbà náà wípé àdúgbò yìí ò ní omi lílò tàbí mímu tẹ́ ẹ bá rántí ohun tó jẹ́ ká mọ̀ ni pé lọ́jọ́ náà tí iná ń jó wọ́n ń ra omi láti fi bomi pa iná ilé tó ń jó nítorí pé kò sí omi tó tó ládùúgbò wọn ìyẹn ló jẹ́ kẹ́yìn lẹ́yìn ijó àánú dìde nígbà náà. tá a fi ṣètò omi bọ́ọ̀wò fún àdúgbò yìí nígbà yẹn nípasẹ̀ ìrànlọ́wọ́ yẹn ìdí nìyí tí wọ́n tún ṣe pé pípé ká wá láti wá wo ohun tó ń ṣẹlẹ̀ níbí nípa obìnrin tí àwọn kàyéfì ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ tó sì fi hàn wípé ó nílò ìrànlọ́wọ́ gidi ní tòótọ́ ohun kàyéfì àkọ́kọ́ ni wípé ó lóyún fún un tó ju ọdún kan lọ nígbà tí yóò tiẹ̀ tún bímọ ó bí ẹja lẹ́yìn tó bí ẹja ó tún ṣe sàá oyún tó wà níkùn ẹ̀ tún sì dúró síbẹ̀ ó kọjá lọ sílé ìwòsàn wọ́n tún sì ń sọ fún un síbẹ̀síbẹ̀ wípé ó tún lóyún oyún wà níkùn ẹ̀ bàbá ní àwò oyún ti ń lọ bí oyún ọdún méjì sí mẹ́ta kò sì yé èèyàn wọ́n ń sọ fún yín pé ìgbà wọn ni wọ́n kọ sínú ìwé lọ́sibítù pé ó ṣe kẹ́ bímọ oṣù kọkànlá on thirteen oṣù kọkànlá on thirteen oṣù kọkànlá ni bí wọ́n ṣe máa kọ fáwọn aláboyún yẹn tí wọn ó kàn wò wípé tó bá fi máa tó gbà báyìí ó yẹ kí àsìkò wọn pé láti bímọ eh, on thirteenth oṣù oṣù kọkànlá ọdún two twenty four yìí ni wọ́n sọ fún wọn pé ó ṣeé ṣe kí oṣù wọn ó pé láti bí ọmọ tí ń bẹ nínú wọn ṣùgbọ́n pẹ̀lú ohun tí ìyá olóyún fúnra ẹ̀ ń sọ ó ló ti lé lọ́dún méjì tóun ti lóyún òun sì máa ń rí i pé ọmọ ń mì nínú òun ọmọ ń move nínú òun a béèrè pé ṣé wọ́n lọ sílé ìwòsàn rárá wọ́n láwọn lọ sílé ìwòsàn kí ni wọ́n ló ń ṣe yín gan wọ́n náà sọ pé kí lọ́nà ló ń ṣe yín ibà táífọ́ọ̀dù táífọ́ọ̀d malaria ló ń ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n sì ń rù wọ́n gbẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ tún nílò láti lọ ṣàyẹ̀wò dáadáa nílé ìwòsàn kẹ́ ẹ yọ nínú owó yìí láti fi lọ sí hospital ní ọ̀la láti lọ ṣe test again ṣọ̀rọ̀ mi yé yín ẹ má yẹ kí kíní ẹ̀ta yín ẹ fọwọ́ gbọ́rùn yín náà ọrùn apá kejì ni so ẹ ní láti lọ ṣe àyẹ̀wò lọ́sípítù ní ọ̀la láwọn ibi tá ti máa ń ṣe àyẹ̀wò gbogbo ara hiv everything ṣọ̀rọ̀ mi yé yín ẹ ní láti ṣàyẹ̀wò again bó tiẹ̀ jẹ́ pé ilé ìwòsàn ṣé wọ́n gbẹ̀jẹ̀ yín gbà tẹ́ lọ hospital. bẹ́ẹ̀ lọ gbẹ̀jẹ̀ náà gbàtọ̀ mi. wọ́n gbàtọ̀ yín wọn àti sọ pé nǹkan kan ṣe yín. bàbá wọn lẹ́yìn lẹ máa ń fáwọn lẹ máa ń ràn wọ́n lọ́wọ́ lẹ máa ń fáwọn lóúnjẹ. bẹ́ẹ̀ ok bàbá yóò wù mí kẹ́ ẹ súnmọ́ mi ẹ̀yin torí ọlọ́mọ mọ̀ máa fi àwọn kan kẹ́ àdúgbò ń gbà mí. bàbá fóònù yín. ẹ fóònù mi. Ah, arábìnrin kí ni nǹkan tó yẹ kó pa ẹ. mi ò mọ mọ́ọ̀ṣì nípa ẹ̀ ju pé ó jẹ́ eh, àbúrò sí ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ tèmi ló jẹ́ kìnìún tó máa wá ṣeré mi dáadáa kọkàn tí ẹ ṣe ń gbà tó lóyún tẹ́lẹ̀ kì í ṣe bí ló ń gbé tẹ́lẹ̀. náà ibi kan ilé ọkọ náà ló ń gbé wọn máa wá látọ̀ wá kí ẹ̀gbọ́n ẹ̀ bí àjọ máa ń ṣeré àjọ máa ń jẹ àjọ máa ń bọ̀. Hmm. so lójijì ló kàn tiẹ̀ dé déédéé kí ló ń ṣe ẹ́ kí ló dé tó gbẹ tó báyìí olóhùn ọmọ bó ṣe ń ṣe òun ó gbẹ tó báyìí kẹ́ o ti gbẹ jù kí ló ń ṣe ẹ́ tó gbẹ báyìí tó gbẹ tó báyìí oyún ló dá dúró lára ẹ̀ àmọ́ oyún àmọ́ ọgbọ̀n àárín kankan lára ẹ̀ ìgbà tó dẹ̀ máa pẹ́ o ṣoyún dẹ̀ wà lára ẹ̀ báyìí ló yọ ascan wà ló yọ ascan ni wọ́n ní kò sóyún lára ẹ̀. ìyẹn tó oṣù mélòó báyìí. last year ni o ilé ilé tó ń ṣẹlẹ̀ gbà tí ó dé máa padà sọ fún mi ní yíyá ní lásán ẹ pé ọkọ̀ àpè mi lè kó bí ẹja kí wàá lọ wò èmi ò lè wo mo ní mi wà ọkọ bí ẹja pé kọ́ pé ọkọ ẹ ọdẹ pé ọkọ ẹ báwo lọ ìṣàn náà ti yànjú ẹ ó dẹ̀ wò wá bí òun wá bí mo sáà ní mọ́nítọ̀ ẹ̀ pé máa lọ sọ́ọ̀sì mo dẹ̀ ń fún lówó gẹ́gẹ́ bọ́ ṣe fún mi lórí ọ̀fẹ́ máa ń fún lówó ìní gan mo tó fún lówó mi ń fẹ́ kó máa ní fílẹ̀ ní àtijẹ́ ọkọ ẹ̀ kọ́ mo tiẹ̀ ṣe sọ pé mo fẹ́ rí ọkọ ẹ̀ báwo ni o ṣe máa ní ìyàwó sílé tó máa wà nírú condition báyìí tó máa gbájúmọ́ ìyáálé tó máa pa òun tì ṣùgbọ́n mo rí wípé kò sí stamina fún mọ́ ọlọ́mọ ìkíyàn lọ dáràn lánàá tipátipá ló fi lọ ilé bọ̀tí ló máa ń gbé twenty four hours torí àtijọ́ àti mu wọn àti ọmọ yìí ni mo fi máa ní kó máa wá bí kébí má lè pa àwọn ọmọ èjì ṣùgbọ́n ó dàbí agbára mi èmi àti ìyá ọkùnrin wa jọ ń sọ tàbí irú béèrè tẹ́ ń bí iná ni wọ́n bí èmi léèrè mo dẹ̀ ṣàlàyé mo ní bó ṣe sọ fún mi pé oyún wà nù ẹ̀yọ́ yá bọ́ ẹ̀wù ẹ̀gbà tó máa bẹ́ wà bí ìgbà tó bá nípa ńlá tó ti gbẹ skẹ́lẹ́tì pàpàtà níṣẹ́ mo ní kó sáré wọ nǹkan mọ́ àwọn aṣọ ẹ̀kọ́ olówó làṣọ wò ní kọ̀ọ̀kan ìjẹ́rin tó náà rí ológbò nínú ilé tó lóun tiẹ̀ ti sùn lóru lòun gbọ́ tó lógbò dúdú lẹ́gbẹ̀ẹ́ o ológbò kẹ gbà tó máa tán náà lòun rí kó lógbò dúdú ni kó dìde lọ sílẹ̀ kókó ń lé jáde àti dìde kò sí èmi fún un mọ́ ọmọ yóò dẹ̀ lè dá dédé ó ní láti lọ bí thirty minutes lórí ibẹ̀ pẹ̀lú ológbò yẹn kó tó ṣẹ̀wá ara dìde pé kò sílẹ̀kùn gbà tó máa sílẹ̀kùn tó lógbò máa jáde ń bọ̀ ló gbà olóhùn mọ̀ bóyá jáde nù lé mọ́ bílẹ̀ ṣe mọ́ náà tó máa débi gan-an kò tó wò pé ológbò a ṣe gbà náà kan èmi tó ti ń ṣe kínní ó tún ti ń rú yóò lè lè máa wá bọ́ nínú ogbó ológbò ìgbọ́ ti wá kò yé wa kàyé ibi tá a rí nìyẹn o táàrí ládùúgbò wa rèé o a ti ti pariwo ara síta kọ́ má lè ṣe làbúrò àpamọ́lé o bí tèmi ṣe jẹ́ nìyẹn o. ẹ̀yin abiyamọ ayé. ẹ gbà wá o àti jẹ́ àtìmọ́ àárọ̀ ló sọ mi pé òun ò jẹun sùn lálẹ́ àná ìgbà tó wá dọ̀sọ ẹ̀ mọ́sáré pé kò lè dìde ńlẹ̀lẹ̀ àwa dẹ̀ jókòó àwa jókòó síbi à ń sọ̀rọ̀ mo wá rí pé ó sùn síbi kò lè dìde nínú oòrùn nínú òjòjò nǹkan kí dídé olówó ìtì jẹun ah ó dẹ̀ sọ̀rọ̀ olójú ń ti òun pé ojoojúmọ́ lòun gbowó lọ́wọ́ mi ṣé mi tí mò ń fún ẹ ṣé mo ní kó tó di pàṣẹ wà ní kọ́sáìtà oúnjẹ five hundred fún bíìsì pamọ́gán kò jọ ráì jẹ so kàjẹ bí ó ṣe jẹ́ o ẹgbà wa gbogbo ẹgbẹ́ nàìjíríà o bó ṣe jẹ́ rèé o. ibo gan lẹ fẹ́ máa gbé ṣé bí ni àbí bo ni ìyẹn ó lè wáyé sí. ẹ lè wà ní sílẹ̀ náà ṣé bí ìtẹ̀yìn ṣé bí ìlú rọ̀. láti máa gbé ni ibi ilẹ̀ fẹ́ báwo ni bí ìṣe jẹ́ fún báwo náà ṣe jẹ́ sí ilé. a ní ilé bàbá bàbá tèmi lè gbé ìbílẹ̀ mi ọ̀rẹ́ tèmi ni ẹ̀gbọ́n tiẹ̀ so ó máa wá ṣeré lọ́dọ̀ ìyàwó tèmi òun àti ìyàwó mi lọ lọ́rọ̀ lọ́jọ́ máa ń sọ̀rọ̀ lọ́jọ́ máa ń ṣeré àǹtí mi àbúrò mi àǹtí mi àbúrò mi bọ́ ìjọ máa ń ṣe láàárín ara rẹ̀ so àwa dà papọ̀ mọ́ fámílì wa so ìgbà mi ò lè sùn bí ẹ mọ̀ ara kì í sáfara àjọ nílé mi mi ò sá fún èèyàn rẹ̀ mi sí ẹlẹ́gbẹ́ mi. ó máa wù mí kí a fojú kan ọkọ wọn tó fún wọn lóyún. ẹ wo ẹjẹ bá mi wo ọkọ ẹ ó ṣe èdè ó ṣe èdè mọ́tò tó dé yẹn ẹ bá mi wo níbi ọ̀dọ̀ wọn yá kiri ó ṣe gbé mọ́tò dé ní ìsìn. àwọn ìyá ọkọ ẹ kan náà àwọn àwọn ìjà ẹ lè ní. wọ́n mi làwọn jẹ́ sí. wọ́n mi ìyá ló jẹ́ sí òun náà. sí àǹtí. wọ́n mi wà. ẹ kalẹ ma bóun lárábìnrin ṣe jẹ sẹyìn àti kíkílẹ mọ nípa ẹ. ọmọ mi ni ọmọ mi ni so ìyá tiẹ̀ bàbá tó bí ìyá tiẹ̀ àtọkọ mi ọmọ bàbá kan náà ni wọ́n ilé family house wa ló dẹ̀ ń gbélé ògùn rínú so mo ṣàjòkò síbẹ̀ náà kan pé ẹnìkan bí ẹja mo ní ta ni bí ẹja ta ni kò pẹ́ lẹ́nu yẹn bá yọ pé ọmọ yín lẹ́yìn sí tó wà ń bẹ yẹn bá fi sáré dìde kódà gan mi wọ bàtà n bá fi sáré bọ̀ pé kí ló ṣẹlẹ̀ ṣe bóyún náà ó lọ ya scan oyún náà ló wà nú ẹ̀ kí lè dé ìdẹ tí wàá jẹ. ìṣẹ̀lẹ̀ tí ẹja tí wọ́n bí nígbà yẹn ṣe é gbọ́ sí. agbọ́sẹ̀ mi ò fojú mi rí o mo ṣáà gbọ́ sí ẹ̀yìn yẹn ló ṣe wà lóyún ilé yìí ọkọ yẹn náà dẹ̀ try torí kò sí bí yẹn lẹ́dẹ̀ẹ́ wà in fact ó try gan ẹnu bí ìjẹta ìlọmọkùnrin yẹn ṣẹ̀ torí tẹ́kisì tó ṣẹ̀ ń wa torí láti kan bí ọ̀sẹ̀ méjì nìsín kò sí kò síṣẹ́ kankan ó mọ bó ṣe manage pé n tágbára ẹ̀ bá kakó fún ọkọ mi jẹun lẹ́nu bí ìjẹta mo ṣe rí tọmọkùnrin yẹn tó ṣe ẹ̀gbìn tẹ́ksì wọ́n ṣe wá páàkì lọ ní ìsìn tó kọjá tọ́hún yẹn wá tọ́hún yẹn tó bíi mẹ́ta mo ní à ah, kò dẹ̀ sí dádì ìlé jẹ́ kí mi dìde ni bá fi ń bọ̀ mí báyìí ọkùnrin yẹn dẹ̀ ti ó ti páàkì síbẹ̀ yẹn ó dẹ̀ gbà sálẹ̀ báyìí níbi ọ̀dọ̀ wọn àlùbáríkà yẹn bóyá wá ti wá padà ni mi ò mọ̀. ọ̀ ibi ìkọ́ni ọkọ wọn náà ń gbé ìgbà tí wọ́n kọra wọn lẹ̀. wọ́n ti kọra wọn. ó lọ wọ́n jọ ń gbé ọba ń toko torí bó ṣe wà yìí ọmọ mi gidi tó so mọ́ mi gangan gangan ni iṣẹ́ araba tán so ńgbà tí ìjà yẹn wá ṣẹlẹ̀ ṣàwọn wálé ńgbà tó wálé mi bá gbáyà mọ́ ni. ọmọ yín ni ọkọ wọn. òun gangan gangan tèmi. okay mo wá sọ fún mi pé nǹkan tá à ń sọ nìyẹn tóbìnrin bá níṣẹ́ lọ́wọ́ wọn bá níṣòro yẹn máa wọ̀ lára jù mo ní ẹ̀ ń sọ̀rọ̀ mi lápè bóyá èèyàn ń sàsọ jù igbó wá débì ní ìsìn báwo ni ká ṣe ṣe ọ̀rẹ́ ti tọ̀dọ̀ bàbá ọkọ mi ìyẹn wá ní kó máa bọ̀ nílé kó wà bọ́ skọta kó máa sùn lọ èmi náà dé lọ wò ìgbà míì bí jẹrin bí jarùn ló dọ́dọ̀ mi tó yọjú sí wa tá a dẹ̀ sọ̀rọ̀ tá a dẹ̀ ṣe gbogbo àgbára mi ká ní kó fi wá mọ́ bọ̀ṣá ọkùnrin yẹn gba nọ́ọ̀sì fún ṣe gbogbo ẹ̀ òun náà dẹ sọ pé ó yàtọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tiẹ̀ lè dìde rárá. arábìnrin nílò ìrànlọ́wọ́ púpọ̀. ẹ bá mi ràn lọ́wọ́. bí wọ́n ṣe wà yìí tí wọ́n láwọn wà nínú oyún yìí. ó yà scan oná ló yà scan olóyún ló wà mẹ́. wọ́n láwọn ò lè fọ aṣọ àwọn ẹ́mbáàsì ti rí mọ̀ pé yóò ṣòro ẹ ṣètò ẹnìkan tí yóò máa tí yóò bá wọn máa bá wọn fọṣọ wọn dáná oúnjẹ yóò wà kárí ẹni yẹn ní ọ̀la gbogbo ohun tí gbogbo ohun tí Elédùmarè bá fi sí ìkáwọ́ gbogbo wa yìí láti fi ran ẹni lọ́wọ́ fi kájọ ṣe so ẹni tó máa jẹ́ ẹni tó a nílò ẹnìkan tó máa jẹ́ caregiver tí ó máa bá wọn tún lé ṣe ah. àwọn tó máa máa bá tún lé tó tí ó máa bá wọn dáná oúnjẹ tí ó máa bá wọn tún lé ṣe tí ó máa bá wọn dáná oúnjẹ a nílò ẹ ẹ bá wa ṣàwárí ẹ lọ́la. ẹni ní ẹnu ọ̀jẹ̀bùrẹ̀ máa yẹ já. lọ́sàn-án ọ̀la kí Èdùmàrè fẹ̀mí gbogbo wa sí so ìyẹn bẹ́ẹ̀ ìkejì mi ò tí mi ò ní sọ ọ̀rọ̀ púpọ̀ eh, fún talẹ́ yìí ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lọ́la fún ire èyí eh, tí Èdùmàrè bá ràn wá ká ṣe àwo ṣe. kò dání kò dání. kò dání ní àárọ̀ ọ̀la wọ́n ní láti lọ ṣe test kẹ́ sì mú ìwé test yẹn kẹ́ mú ìwé test result àwọn test tán bá tẹ́ bá ti ẹ mú dání. irọ́ a máa lọ sí ẹ máa lọ sí àbí ìwọ àti àrùn kì bá jọ máa lọ lọ́la ẹ máa lọ ìfẹ́ mọ afẹ́ mọ bàbá mọ kí ni ipò ìlera yín jẹ́ kò sẹ́ni kò sẹ́ni tó máa mọ ìṣòro àìsàn tó ṣeéṣe kó wà lára yín. Mm ṣé wọ́n ní yàrá ń bí. no ìgbéyàwó yàrá everybody ló sùn bí tó bá nínú ilé a ní permanent rúmù. níwọ̀n ìgbà tó yẹ pé bí ni wọ́n ti ń bọ̀ ó yà lọ́hùn yẹn kò tó bá máa sùn bí yàrá bẹ́ẹ̀ òun nìkan ló ń dá gbé bẹ̀ bó bá dẹ̀ máa sùn bí náà. ṣùgbọ́n ibi ibi ìlú tẹ̀yìn lọ́rùn láti wà. ok wọ́n sọ pé bí ìlú tẹ̀yìn lọ́rùn láti wà automatically tí wọ́n fi lè máa sọ pé táwọn ọlọ́run láti wà ń bí wọ́n ń rí ọwọ́ ìtọ́jú kan bí nìyẹn so èmi náà gbà pẹ̀lú wọn bẹ́ẹ̀ pé ibi ni a máa wá wọn sí so gbogbo àwọn ìtọ́jú tó bá yẹ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin gbogbo mọ̀lẹ́bí àwọn tí ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn àti àwa àjọṣe. ọkọ ẹ ti dé. ṣé bí wọ́n stáṣọ wọn ṣe rí tẹ́lẹ̀ náà rèé. rárá o kalẹ̀ sá o ẹ sá ẹ súnmọ́ mi sá ara ìsáfárà ẹ báwo la arábìnrin ti jẹ́ sí yín sá. kí ni ẹ mọ̀ tó ń ṣe wọ́n tí wọ́n fi rí báyìí. nígbà tó dé lọ́wọ́ náà mo sọ pé ó yá yìí fibroid àdọ́dọ̀ fi padà lóṣù mélòó sẹ́yìn lóṣù tóṣù mélòó báyìí. lọ́bẹ̀ yìí tí náà tẹ́ oyún tán lóyún tẹ́ ẹ sọ yìí. ó ti lé lọ́dún ó ti lé lọ́dún. ó ti lé lọ́dún kan tí wọ́n lóyún yẹn so nígbà tó wáyá tí wọ́n á bí. ó bí ó bí ó bí. báwo ni o ṣe ọmọ yẹn ṣe rí. ilé ayan báyìí ni. ìyá yan bí ayan àwọn ní ẹja bí ayan bí ètò tó báyìí ló ṣe rí ọba àtàtò bí yínmíyínmí bí yínmíyínmí bí kòkòrò àwọn ní bí ẹja ẹgbọ́n ṣe bí kòkòrò ní tẹ bí bí ayan àbí bí ẹja ó nírù ó nírù báyìí. ẹ ẹ ṣé ṣe ayan nírù ni. ó nírù bí não ní báyìí lọ ṣe lè ṣá sáfi sínú pò tàbí àtẹjáde sẹ́ńtì náà nígbà tí ó wá ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé sà. àgbìyànjú àgbìyànjú àtẹ̀tà yìí. ìgbésẹ̀ àwọn àgbésẹ̀ wo. àtàgbìyànjú alọgbà aláwa o bàtà fún lókòkò nǹkan. ṣe lọ sọ́sibítù náà padà. ó lọ sí ó lọ olùkóyè. ìgbà tó dọ́sibítù kí ni wọ́n sọ. wọn ní kó lọ ṣe fẹ́ẹ̀sì ẹ̀jẹ̀ àyọ̀dọ̀ bìdìdè ó tráfù òun náà tí wọ́n ní kàn wá kó má lò nǹkan kan ó dẹ̀ padà. ìgbà tán lọ ṣe test yẹn kí ni wọ́n ló ṣẹlẹ̀ ṣé wọ́n tún ní gbogbo ìgbà tán lóyún yẹn ṣé máa ń ṣe scan. ó yá scan. kí ni wọ́n ń sọ fún àmì ọmọ ni wọ́n máa ń sọ fún àmì ìgbà yẹn kó tó di pé wọ́n bí tí wọ́n bí ń gbà yẹn yóò sì ti tó bí ọdún kan báyìí àbí lẹ́yìn ìgbà tí wọ́n bí nǹkan bí yẹn ṣé wọ́n sọ pé ó kúrò nù yẹn ṣé wọ́n ṣe nǹkan oṣù tàbí oyún kúrò nínú ẹ̀. ọ̀nà àti ìpínlẹ̀ rẹ̀. láyé ní àárín àsìkò yẹn ṣẹ̀ṣẹ̀ ń súnmọ́ra ṣá lẹ́yìn torí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ pé wọ́n lóyún. ó tráfù gbogbo táwọn yẹn ó tráfù ìgbà tó máa dé mo pé náà lọ́dẹ ìgbà tó dé tráfù tó tráfù yẹn ní ìwádìí tó lọ lọ́nà àti ohun tó ń ìgbà tó dẹ̀ máa dé inú ẹ̀ ti lọ́dẹ wọn á ní inú ti bí mo ti pẹ́ ìdìbò láti ibi tó lọ ọ̀tọ̀ ibi tó gbà lọ ọ̀tọ̀ wàá lè pé kó máa lọ lórí wá sọ́dọ̀ dájú ok nísìnyí tí ẹ tún wá ti gbọ́ pé lóyún tí wọ́n dẹ̀ ti ṣe scan ní hospital wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n lóyún kí ni àwọn ìgbésẹ̀ tàbí àwọn èrò tó wà lọ́kàn yín sáré àwọn ẹ̀rọ sọ́gbẹ́tò àti lọ́sọ̀gbọ́n mi jẹ́ bíi tìfún ti lọ sọ́spítù wọn dẹ̀ sọ pé bóyá àìsàn kankan ṣe wọn. ọ̀nà wọn ò ní nǹkan kan ní typhoid. typhoid ṣùgbọ́n wọ́n rí bóyá wà nínú wọn ṣé ẹ máa wà nílé lọ́la ẹ̀sìn lé lọ́la ṣùgbọ́n ẹ ṣetán láti fọwọ́sowọ́pọ̀ láti ran ìyàwó yín lọ́wọ́. tí n bá lọ́wọ́ mi ni máa try gbogbo capacity mi lò. ẹ̀yin náà lè ń bá wọn tọ́jú àwọn ọmọ wọ̀nyí tí wọ́n ti bí wọ́n sọ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan pé tó dé wípé táwọn bá fẹ́ jẹun ẹ pẹ̀lẹ́ pé nígbà míì tẹ bá wọ́n pajú lọ owó tẹ bá fáwọn ọ̀rẹ́ wa ẹ jẹ́ kúkúrú ṣùgbọ́n yóò wù mí kí ẹ wà round lọ́la níbi aago méjì ọ̀sán lásìkò yẹn kẹ́ ẹ tètè lọ sí kẹ́ ẹ jí lọ sí hospital fún test yẹn ni o ibi tí onílé ẹ mọ́ jìnnà sí wa sà ibi tí onílé bá fi ọ̀nà sí ah. ní àlejò tọ̀ tọ̀ mi yẹn ń tẹ́ ẹ bá ìṣe yín sí wọn ni yóò pinnu ń tẹ́ ẹ bá ọwọ́ tẹ́ ẹ bá fẹ́ ká fi mú wọn ìwà yín ló máa jẹ kọ́ mọ̀ bóyá kọ́ bá wa tọ́jú àbí kọ́ bá tọ́jú ẹ̀ àti yín. mo mọ̀ wípé ah. eh, láàárọ̀ yè ní hmm. máa ń rẹ́lẹ́kún tí ń sọkún tóun ó máa sùn jù wọn ì sì ṣe láàárọ̀ yìí yorùbá mi ti yé yín ọlọ́run ràn wá lọ́wọ́ gbogbo ojú tó ń láǹfààní àti wòmí pàápàá jùlọ ẹ̀yin ẹlẹ́yin ojú àánú ohun tó bá sọ sí yín lọ́kàn láti ṣe ní ìrànlọ́wọ́ fún kí lorúkọ yín sista Yẹ́misí wọ́n náà wà nínú ipò ìlóyún lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti lọ sí ọsibítù ṣùgbọ́n wọ́n á tún lọ sí ọsibítù lọ́la wọ́n á sì fún wa ní èsì àyẹ̀wò títí ìgbà míì tá a máa pàdé ọlákúnlé fásùgbà ló kọ mi èyí àṣẹ yìí kò ní í hun wá. tọ́tọ̀tọ̀ tọ́tọ̀tọ̀ top farm fruits àwọn ohun